torí rahima gbọ́ná tó bí ní tòbí ní torí rahima gbọ́ná tó bí ní tòbí ní tòun lórí yàrá lọ tòun bí ní tòbí ní kàràdá dànù tòun bí ní tòbí ní torí rahima gbọ́ná tòun bí ní tòbí ní tòun bí ní tòbí ní tòun.